ìtúsílẹ̀ látòkè wà bẹ́ẹ̀ ni ní Taraba ìtúsílẹ̀ látòkè wà bẹ́ẹ̀ ni ní Jalingo àrọ́ yóò dìde àdìtí yóò ń gbọ́rọ̀ àfọ̀jú yóò rí. àkókò tí ìbùkún mìíràn máa ti dé ìsọjí gbogbo àgbáyé ti oṣù kejì tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìnlélógún títí di ọjọ́ kìíní oṣù kẹta nínú ọdún tí a wà nínú rẹ̀ yìí ìtúsílẹ̀ àtòkèwá supernatural liberation wọ́n darapọ̀ mọ́ ìránṣẹ́ ọlọ́run ajíhìnrere àgbáyé ni olùṣọ́àgùtàn pásítọ̀ dr wf wíìtì ìjọdípa láìgbàdo church tí wọ́n ti máa fi àdúrà já gbogbo èdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti wàhálà kúrò nínú ayé oníkùtìkù tí ó sì lọ lómìnira ló jà ní gbòǹtaraba state ó lè darapọ̀ wa lórí àwọn ẹ̀rọ ayélujára bíi ti facebook twitter youtube zoom tàbí kí o tiẹ̀ darapọ̀ mọ́ ìjọ tí ó súnmọ́ jùlọ má ṣe pàdánù rẹ̀.